pé gbádùn orin ìfẹ́ tí mo fún yẹn láti ọwọ́ Adékúnlé Gold before you wake up before you wake up beautiful shoot we got indoor and we got outdoor shoot ó wà very very on point ó dẹ̀ ìyá yìí torí pé kí ni Adékúnlé Gold kàn fún wa ní bumper to bumper to bumper nípa ìfẹ́ àti wípé má ṣe gbàgbé wípé òun àti Simi <laughs> so on point èèyàn tó wọ́n ti ẹ̀ṣẹ̀ marry To bá join together in holy matrimony tó sì wọ́n ń kọrin orin ìfẹ́ lẹ́ẹ̀kan máa jáde lára wọn two four seven la máa fi wá ṣe kíni la fi máa wá yàtọ̀ lórí pé kíni lọ́wọ́lọ́wọ́ báyìí and get down to Burna Boy yes Burna Boy jáde síta gbangba you know we've heard about yeah yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ olúwa bọ́ra tó gbóná fẹ́ ni ó sì ń gbóná lọ́wọ́lọ́wọ́ torí pé kí ni Dangote lọ́pọ̀ súnkàn lórí ètò wa ìtòyí ìjẹra ẹ jẹ́ ká lọ gbádùn ẹ̀ Dangote. bẹ́ẹ̀ pé gbádùn Dangote láti ọwọ́ Burna Boy àtẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí àti wà online tí wọ́n dẹ̀ ti gbọ́ pé mo ti wà online yes i'm talking about Slim to the case bẹ́ẹ̀ ni Slim case ló lórí yìí by popular demand tá a bá play ẹ̀ oyè mi oyè mi tá a bá play ẹ̀ azama ni orúkọ orin case featuring two baba DJ Neptune ah! wọ́n pọ̀ nínú fídíò yìí tí wọ́n tẹ̀ tí rí bẹ̀rẹ̀ fídíò ẹ̀ máa rí different different kind of cars ẹ̀ máa rí Slimcase ó yọrí azaman azaman pẹ̀lú gbogbo àwọn apáwọn àti àṣà yẹn on point ẹ̀ kọ́ lọ gbọ́ orin azaman as a funky as a diva. azaman azaman mi ò mọ̀ ọ́rọ̀ àbọ̀ wọn orin àwọn ọ̀rọ̀ tó fi sínú orin yẹn ó ṣe kí ni orin àìtú bàbá gan wọ́n dàbọ̀lẹ̀ síbẹ̀ you know you know you know Slimcase àgbẹ̀fún yín torí pé kí ni you're always on point and you're always online ẹni tó pọ́n súnkàn òun gangan ni Simi ah, Simi Simi Simi Simi we really love Simi gan yeah torí pé kí ni she has this look gentle kind of look ohun ẹgbẹ́ are very very unique in fact tí bá lè mime àwọn orin oríṣiríṣi ó wà very hard fún mi láti mime orin Simi tó pé Simi wà very very unique vocally bẹ́ẹ̀ ni tó yẹ ni mo fi ṣe kí ni mo gbé fún Simi tẹ́ bá ń gbọ́ I don't care tẹ́ bá ń gbọ́ ọmọ o ti get me o ọmọ o ti get me o ṣe máa ṣojú nìyẹn o ọmọ o ti get me o ọmọ o ti get very very gentle cousin very very gentle international chick orin tí mo wá fẹ́ fún ní láti ọwọ́ Simi ọgọ́ ni ayọ̀ ayọ̀ ẹ lọ gbádùn fídíò yìí kẹ́ mọ̀ wípé kí ni ayọ̀ ń bẹ nílé wa tá a ti ṣe ń jó tá a ṣe ń yọ̀ ẹ́ non stop ni lórí Orísun orin tí wọ́n fẹ́ fi tẹ̀lé ìdí ohun gangan ni mayor kun by popular demand they won't just keep asking of posh mo máa lọ London mo máa lọ posh mo máa posh oh what a feeling plenty shayo for my system plenty jesu for my system okay okay à ń